للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا الحمد لله الذي شرع لنا تقسيم الميراث للوارثين وجعل في الوصية خيرا كثيرا للوارثين والمورثين والصلاة والسلام على نبينا محمد أفضل الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان والأخوات الفضليات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba أبا الله أبا ọba tí ó fi sínú ṣẹ̀ríà rẹ̀ ó fi sínú ẹ̀sìn tó ní a máa ṣe bá ṣe máa pín ogun àwọn tí wọ́n bá jáde láyé láàrin wa tí ó máa wá jàǹfà nífàwà tí a wà láyé yóò tún máa jáfàní fún òkú náà ọba yìí náà lọ́ba tó ṣe ká máa kọ wíìlì kalẹ̀ ó ṣe ní ẹ̀sìn tá a máa tẹ̀lé nítorí àǹfààní tó wà ń bẹ fún ẹni tí ó jáde láyé àtàǹfààní tó wà fún gbogbo àwọn tó wà láyé tí àwọn property ń bẹ níwájú wọn ọba tí ó ṣètò ìṣẹ̀mí wa dáadáa ó tún wá mójútó property wa owó wa lẹ́yìn gbàtà bá jáde láyé tán tí ò fi ní waste táwọn ẹbí àtàrà àtàwọn tá bá fi ilẹ̀ tí mo fi ní dààmú yọ́ọ̀dà ká máa dúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bó òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad ẹni tó lọ́lá jù nínú gbogbo àwọn tó ti sáwájú àtàwọn tí wọ́n ń bọ̀ àtàwọn tí wọ́n ń bẹ àánú ọlọ́run kó bá gbogbo àwọn aráalé ẹ̀ pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ pátá èyí tó dáa ní ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà lọ́rọ̀ ẹ̀sìn tá a mú jáde nínú Al-Qur'ani Karim èyí tó dáa nínú ojú ọ̀nà tí máa ń tọ̀ òun náà ni sunnah òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó wá ti gbé kalẹ̀ fún wa tí wọ́n ní ká máa ṣe tí wọ́n pè lẹ́sìn pé wọ́n fi súnmọ́ lọ́hùn táà rí nínú Al-Qur'ani ààrí nínú hadisi wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè é gbogbo bídíà pátá ìṣìnà ni kọ́lọ́mọdé á ṣìnà gbogbo àwọn tí wọ́n ń bẹ lóko bídíà kọ́lọ́ba fà wọ́n jáde kó ń bẹ̀ kọ́lọ́ sàlékún ìmánì tiwa gbogbo àwọn àgbààgbà nílùú ìlérò mo kí àwọn olùdarí mo kí àwọn imam àtàwọn alfa àti gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin mo wá kí gbogbo àwọn tí a jẹ́ àlejò nílùú náà ipẹ́ àlàáfíà ọlọ́run àní ọlọ́run kó mọ kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí tá a fẹ́ sàlàyé rẹ̀ kọ́lọ́mọ́sàdí ó yé wa kọ́lọ́mọ́jì á sì sọ kọ́lọ́mọ́jì àwọn tágbó náà ká sì gbọ́ òun náà ni alìmíràtú wàlíwàsíyàtú fil islam ogún bọ́ọ̀lù á sì pin àwọn àkọọ́lẹ̀ tá a máa ń kọ sílẹ̀ tó jẹ́ pé ó ràn wá lọ́wọ́ tí ẹ̀mí bá jáde lógìgì àwọn akú lógìgì àwọn àkọọ́lẹ̀ wa tí wọ́n pè ní wíl kí ni wọ́n pè bẹ́ẹ̀ nínú Islam torí ìyàtọ̀ ń bẹ láàrin ogún pínpín àti ká máa pín ogún kalẹ̀ ká máa wá pín wíl àwọn òyìnbó wọ́n ní ìlànà tí wọ́n gbà tí wọ́n fi ń pín ogún wọn wọ́n sì ní ìlànà tí wọ́n fi ń kọ wíìlì wọn àwọn mùsùlùmí òdodo ọlọ́wọ́ba aláàrọ́sọ alùkùránì kalẹ̀ fún wa ìrun wà ń bẹ àwẹ̀ wà ń bẹ ájí wà ń bẹ Ànábì ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa nínú hadisi gbogbo bá sẹ̀sẹ̀ tó wáyé wá wà ń bẹ nínú tó wà nínú àkọọ́lẹ̀ ẹ̀tẹ́ra wa ó náà ni bóò láṣẹ pínkún báwo láṣẹ kọwílì yambaghi alaina gbogbo wa pátá agbọ́dọ̀ jọ dá wa lójú wípé ìṣẹ̀mí tá ń ṣe yìí yọ padà dópin o bí gbogbo nǹkan ọba dá ọmọ Yorùbá lójú ikú dájú torí àwọn èèyàn ti ń kú òun náà sì màpéjọ kan náà ní ọkàn òun ọlọmọsà jẹ àgùn lẹmí ẹsìn ọlọ́njẹ apẹ kátó lọlẹ wa kọwájá bọlọmọba dáadáa ọlọ́njẹ àrí ṣe kó láyé وكل nafsi ń sẹ́tẹ̀mọ́t bí ìdíni láàyè tààlà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ọ̀padà dákẹ́ ní òní mímá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba Allah àwa ti mọ̀ ọlọ́run tó wá sọ fún wa kámọ́bà sọ páàmà a'udhu billahi minash shaitanir ọlọ́run ọba ní ọlọ́run ọba ní gbogbo yín bẹ́ẹ̀ ṣe kún yẹn ẹ lọ ibi kankan ọ̀dọ̀ mi lẹ́ ń bọ̀ ọlọ́run kò sí ibi kankan tẹ́ ń darí lọ ẹ̀ tí mo dá yín tí mo tì sílé ayé ọ̀dọ̀ mi náà lẹ́tún padà sí ilẹ̀ iná ọlọ́run lọ ilẹ̀ iná kò ní ilẹ̀ ọ̀kan náà lọ́lọ́run àmójú dá wa lójú pé ẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ wa ọ̀kan náà sì ni onìkan náà ní sọ̀rọ̀ ìtumọ̀ pé suratu al-ankabut aya 57 kọlọ lè ká dáadáa kò lè bá dá olójú pé ọ̀pọ̀dà fi ilẹ̀ sásọ̀bùra wọ́kọ̀lá ta'ala ọlọ́run tó ń sọ́nà aya mi ọlọ́run ọba ní kúl èrè ànábì bá mi sọ fún wọn wípé yatawaffakum malakul mawti òun la fi kú yín lé lọ́wọ́ òun la ní kọ́ máa pa yín molecule mouth kí ni orúkọ rẹ̀ jẹ́mọ́ malakul mọ́ọ̀tì náà òsì tán pè ní àsàrà ìlú òsì tó ń àsàrà ìlú kò sí wa òun náà wá ní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ti tó yọkàn sọ fọ́kàn náà àwọn ọmọ rẹ̀ pé lágbájá nílùú Ìbàdàn ọya nílùú òkè lágbàdá ti jẹun ẹ̀tán ó ti lò sẹ̀mí tán aago mọ́kànlá lọ́lọ́run ní kápá kò ní dago mọ́kànlá mọ́ kò ní lé kò ní dí sọ́rọ́tò sájídà àyà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ alìsíláàmù dínú tẹ̀mí ẹ̀rẹ́sìn wà ẹ̀sìn isláàmù ẹ̀sìn tó rẹwà púpọ̀ yàtẹ́ni bí omúri hayati lè mùsùlùmí wọ omúri yìí bá dẹ̀lẹ̀ wọ̀fà bí ní sàkúlé kan lérí ìṣẹ̀mí wa ti ń tọ́ wa sọ́nà bá ṣe lògbésí ayé tó dáa nígbàtà wà lé ayé ó tún wá mójútó ẹ̀yìn wa nígbàtà bá sí mọ́ kí wàhálà wa kọ́ mọ́bà ṣòfò mínìha nínú àwọn tí ẹ̀sìn gbé wá tẹ̀fíìdù alwasiyya òun náà ní pé gbogbo àwọn àkọọ́lẹ̀ tá kọ́lẹ̀ ẹ̀sìn sọ fún wa yí pé báyìí lẹ́sẹ̀ kọ́ lẹ́yìn náà wọ́n taqsimu al-miras ogún tẹ wá fílẹ̀ gbogbo àwọn owó tẹ fílẹ̀ báyìí ni wọ́n sì pín ọmọ ya gbogbo tó kójọ pátá bọ́ bá ti dákẹ́ ọlọ́wọ́n bá aláàbí sàlàyé báwọn yóò ṣe pín ìwọ́lọ́dásẹ̀ rẹ̀ sí àmọ́wọ̀n nìkan kọ́ na ìwọ́lọ́dásẹ̀ rẹ̀ sí àmọ́wọ̀n nìkan kó gbé bẹ́ẹ̀ wọ́n nìkan kó lò ó alìmìíràsù ẹ̀yọ́mọ̀ ayá mi ogún pínpín nílẹ̀ Yorùbá ọ̀nà kan rú púpọ̀ wà ní ogun a máa fa ogun a sì máa fa ogun ẹ̀gbọ́jàmá nílẹ̀ Yorùbá wà ní ogun a máa dogun a sì máa lògùn lọ látọ̀dọ̀ àwọn lọ́dọ̀ àwọn táwọn bá gbàgbọ́ yẹ́ sí pé ìdí wọn kólẹ̀ yìí ọ̀yá lágbàjá yìí ẹjá sàṣẹ́kádẹ́rẹ́ ẹ̀rú wọ́n bá jápá wà nìkan lápin ìyálé àti ìyàwó wọ́n mọ̀ nǹkan síra wọn àwọn ọmọ ọmọ lẹ́lẹ́ ológun ilé àfún jálàbí síbẹ̀ náà lọ́wọ́ lè tó ní àwọn àlùfáà ní ẹni tó ṣiṣẹ́ gangan onádà tí wọ́n ti ọwá jòkó tọwá hilluhu wa haramuhu wọ́n ní gbogbo owó ta kójọ pátá àtẹ̀yíta rí lọ́nà aláàlí àtẹ̀yíta jẹ́gbà lọ́nà àráàmù tààlù jìbìtì rẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ pátá yàwó ma níjọ́ kanáà ni lọ́wọ́ wa yàwó ń wáyà bẹ̀ kọ́ sí wọ́n ní ẹ lọ́ba tí wọ́n á bọ́ tán yóò wá fu ìwọ níwájú ọlọ́run wọ́n wá bí ọ léèrè bó ló ṣe kó jọ ẹ̀yọ́ màyá mi ẹ̀dẹ́kun aláàlí ni ẹ̀dẹ́ á máa wá o ká sì máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kó fún wa aláàlí pọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n máa kókó kókó jọ tọ́ máa lọ lè dájìyà táwọn tí ọbọ̀ ṣiṣẹ́ tí wọ́n bọ́ ṣe wàhálà táwọn ọmọ wa gbádùn ìwọ ló ṣèṣirò ìwọ ló jìyà àwọn wá fowó rẹ̀ gbádùn ẹ̀yọ́ miami alimirasu kí ni wọ́n pè ní ogún gan nínú islam alimiras wọ́n ní huwa maadu limutawafa òun náà ni owó tí òkú filẹ̀ abidukiya rẹ̀ alẹ́dẹ̀ yahudu huliwari tó èyí tó jẹ́ pé àwọn tí wọ́n jogún ẹ̀ ni wọ́n padà ná àwọn ni wọ́n gbà sàwọn àkáàna nákìdánì أو غير النقد من الممتلكات ó lè jẹ́ cash owó tó wà ní báńkì owó tó gbé sínú àpò tó wà nínú ilé tó wà nínú ṣẹ́fù rẹ̀ ó sì lè jẹ́ nǹkan tó lè dowó bí ilẹ̀ bí mọ́tò bí àwọn irinṣẹ́ bí ṣọ́ọ̀bù tó jẹ́ pé tí wọ́n bá tà ó lè dowó àwọn aṣọ rẹ àwọn nǹkan lò rẹ àwọn náà là ń pè ní ogún ogún èyí tí àwọn tí wọ́n ń bẹ láyé ọ̀jẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti dákẹ́ ìwọ́n tó ní gbogbo dúkìá rẹ̀ ilmul fara'id ibi ẹ̀ ìmọ̀ al-fara'id ìdápẹ́ ní ilmù fara ìdò ó náà ní ilmù yóò rọ̀fù bí i máa ń yẹ̀rí fún ìmá ogún pínpín wọ́n ní òun náà ní tí ó máa júwe fún wa yóò máa ṣàlàyé fún wa yóò jẹ́ àmà ta ní ó jogún wọ́n máa láyẹ̀rí fún ta ní òní jogún wọ́n mẹ́ kìdáàrù má lìkúlì wà rẹ̀ sí mínà tẹ̀ríkà lẹ́yìn náà yóò wá jẹ́ àmà dèdè iye tí kálukú gbà nínú ogún ní tí wọ́n pè ní ilmù fara ìdò nìyẹn yóò jẹ́ àmà ẹni tó jogún ẹlòmí ológun jẹ nǹkan aránjú ni òní jẹ mbẹ yóò sì já mẹni tí ò ní jẹ yóò já mẹni tí ó jẹ lẹ́yìn náà ìtọ́lọ̀ ń pín fún kálukú ìmọ̀ yẹn ni ó ṣàlàyé rẹ̀ anábì náà ni màtí ọkọ̀ọ̀kọ́ gbéra tí ọkọ̀ọ̀kọ́ kù lérí ilẹ̀ ọlọ́run tọ́jú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa béèrè wọn ní máa ẹ̀tọ́ àwọn àfáàjọ ìpè ẹ̀dàkùn tó bá ṣẹlẹ̀ báyìí yóò dẹ́dàkùn mi ọmọ ẹ̀tọ́ lọ́bọ̀ mi wọn ni a ah, kò yé mi náà ẹ̀tọ́ lọ́bọ̀ mi a ni a ah, mo ti gbàgbé nítorí pé ṣètò yọ àwọn èèyàn lágbèé káwọn èèyàn kan lè bá jìyà látara ogun ọlọ́mọsá sọ wa níbi aburú bẹ́ẹ̀ kọ́lítà wàlláhu azawajalla taksima miqdari alfara'i binafsihi azawajal wọ́n ní ogun rẹ̀ ìwọ kó pin o náà fi ní ọgbọ́dọ̀ mú ìwé kan kọ́ wa mú báírò kan kọ́ ma wá ní ilé mi tọ́wà bí báyìí ẹ̀fún lágbájá mọ́tò mi tọ́wà bí báyìí ẹ̀fún tàmàdò ẹ̀rí ilẹ̀ mi tọ́wà bí báyìí ẹ̀fún lágbájá ìwọ kó pin ogun rẹ̀ torí tọ́ bá ní kọ́ máa pin ọ́ sàbòsí torí ọ fẹ́ràn àwọn èèyàn jura wọn lọ àwọn èèyàn sì súnmọ́ jura wọn lọ wọ́n lọ́wọ́ bá fara ara rẹ̀ òun lọ sọ fún wa yí pé kẹ́nìkan máa pin ogún o òun fúnra àwọn tóun ní ogún tóun gbé lẹ́yìn lọ́wọ́ básìkò díẹ̀ kẹ́ tó jù lẹ́yìn àtẹ̀yìn àtàwọn tí ó jogún ọlọ́run lèmi ní ìpín ogún fún gbogbo yín Allah subhanahu wa ta'ala wa lam yuwakkiluhu ahadan min ibadihi ọlọ́run gbé fáwọn Muhammad kò gbé mọ́kàn náà àwọn sàhábà kò gbé fẹ́ nìkan náà àwọn ṣéwà àtàwọn lọ́yà àti gbogbo àwọn jọ́ọ̀jì àwọn tí wọ́n ń dájọ́ ìpè ẹ̀bá pín gún ọlọ́run ní ẹnìkan kan gbọ́dọ̀ pín èmi fúnra mi ní ìpín ogun yín níta bá ti nílẹ̀ yín sọ fún yín pé níta fún bàbá ni nǹkan báyìí lẹ́fún yà nǹkan báyìí lẹ́fọ́ ọmọ nǹkan báyìí lẹ́fọ́ àbúrò nǹkan báyìí lẹ́fẹ́ gbà nǹkan báyìí lẹ́fún yàwó nǹkan báyìí lẹ́fọ́kọ ọlọ́run lóhun gangan òun lòun pín ogun bẹ́ẹ̀ lómi bá wà lọ lè pín tó yàtọ̀ sí tọ́lọ́ pín kalẹ̀ ọlọ́wọ́ bá jà Allah subhanahu wa ta'ala walillahi al-hikmatu al-baligha fi gbogbo ọdọ́lọ́ sí pín pátá àárí pé ọ̀bọ̀ dédé lọ́lọ́run bó ṣe kó pín náà ló pín bó ṣe kó rí náà nìyẹn àwọn àgbà fọlọ́run tó ti ní iman ló jẹ́ pé tí bàbá wa bá ti lulẹ̀ àbíyáwa àbíyáwó àbọ́kọ ìtókù ni pé kálọ̀lẹ̀ pé àwọn àlùfáà tí wọ́n mọ ogun pín kí wọ́n wá gbálùkọ̀rá jáde kí wọ́n wá kà fún wa kama wá pín ogun fún kálukú bọ́lọ̀ sí pinnu kùrá ẹ̀yọ́ miami alìmìrájú fìlìjá ìlíjà ti yàksímọ̀ òzúlùmọ̀ wàkìyàdà ẹ̀rí ogun pínpín kó tó di pé ìsìláàmù dé ní gbogbo àgbálá ayé ìjàmbá là ń ṣe ń bẹ̀rẹ̀ tàrímù ọ̀nìsá min al-irth nínú àwọn jàbátà ń ṣe òun náà ni pé àníjóbìnrin àníjójogún àwọn yahudi àwọn nasara àti àwọn kèfèrí wọn ò ní fún obìnrin lógún wọ́lámọ̀já alìsílámù nígbàtí ìsìlámù dé ìsìlámù ní ah, ah, èèyàn lọ́kùnrin èèyàn lóbìnrin bẹ́ẹ̀ sí fún ọkùnrin bẹ́ẹ̀ lálẹ́ fún obìnrin ní tẹ́kàn fún ọ ní ọ̀yàtọ̀ ọlọ́wọ́n bá ní lílíjà àlìnà sí ibùn mímọ́ tàrákàlùwà àlìdá ni bùn ọlọ́run ọba ní gbogbo tí àwọn bàbá àti ìyá tí wọ́n fi sílẹ̀ àwọn tọ́jọ́ ọmọ wọn tọ́jọ́ kùnrin wọ́n nípìn tí wọ́n gbà èyí táwọn ẹbí yín fi sílẹ̀ èyí tẹ́ jọ́kùnrin ẹnìpìn tẹ́ gbà wọ́n lè nìsá nìsá obìnrin wọn pè bẹ́ẹ̀ ọlọ́run ní ó sì wà fáwọn obìnrin náà nasibu mimma tarakal walidani wal aqrabun wal aqrabun ní táwọn tó súnmọ́ yín láwọn ẹbí yín fílẹ̀ bẹ́ẹ̀ sí fọ́kùnrin lẹ́mọ fún obìnrin mímọ qalla minhu ìbáàmọ́ tíntín nínú tí wọ́n fílẹ̀ aw kathura ìbáṣepọ̀ nasiban mafruda ọlọ́ni mo ti pin ìdíkàlùkù mú lọ́kùnrin lóbìnrin mo ti pin o mo sì ti fi ránṣẹ́ sí báyìí bàbá yìí ti kú ìyá yìí ti kú sọ́ọ̀mọ́ bẹ́ẹ̀ sí pin sẹ́mọ̀ pé ẹ̀fọ́bìnrin ilé ìwà àwọn aburú ti ń ṣẹlẹ̀ nígbàtà àti gbọ́sùlámù yìí sọ́tù nìsá ayẹlẹ̀ keje lẹ́yìn náà tẹ̀kṣímù ẹ̀dì fi sàwáṣìyà bẹ́ẹ̀ na rọ́jì wal mar'a àwọn kan àwọn náà tún lọ ìròrí tí wọ́n wọ́n pàtàlọ́ǹtì wọ́n ní ogún táwọn fún táwọn ìtàwọn bá fọ́kùnrin iná làwọn fóbìnrin àwọn náà aláìmọ̀kan ni wọ́n ọlọ́run òkùnrin bẹ́ẹ̀ ọ̀làmọ̀jẹ́ alìsílám ìgbàdí islam wá gbé ọlá fún ọkùnrin ju obìnrin lọ torí àwọn responsibilities ọkùnrin ọ̀pọ̀ ju ti obìnrin lọ obìnrin náà lọ lé ọkọ yóò jogun bàbá ẹ yóò jogun yẹ ó tó lè jogun àbúrò ẹ yóò tó lè jogun lé ọkọ ẹ ẹ rí ọkùnrin tiẹ̀ òun tiẹ̀ òun ló wà lé ní ọmọ mójú tó lé gbogbo àwọn responsibilities tí bàbá filẹ̀ ọrùn ọkùnrin ló ṣe kíni ni ló wà kò sóbìnrin lé mọ́ ọlọ́wọ́ba ní yushrikumullahu fi awladikum ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ọmọ yín èyí ń sàsọ́lẹ̀ fún yín ni o táwọn ọmọ yín bá gbẹ̀yìn yín lè zákàrí mithlu hazil ọ̀hún sàyáyé ìtí wọ́n fún ọkùnrin ẹyọ kan òun náà ni wọ́n pín fún obìnrin méjì ìtí wọ́n fún obìnrin méjì òun náà ni wọ́n fún ọkùnrin ẹyọ kan hazil ọ̀hún ìtàkó fún gbòòrò níta pín fún obìnrin méjì lè dákàrà àwọ̀ fún ọkùnrin kan lápèjúwe fún obìnrin a fún wọn ní five thousand èló lá fún ọkùnrin a fún ní ten thousand bọ́lá ń ṣe pín nìyẹn sọ́tún nìsa ayẹlẹ́ kọkànlá ọmọ ìyá mi ọmọ ìyá mi bọ́ ọba jòkó lógún tó pín bẹ́ẹ̀ ó jìyà torí islam tá à ń yorùbá kì í islam olóko lásán islam tá máa fi alukóhánì darí ìsẹ̀mí wa a máa fi darí gbogbo nǹkan ṣe dọ́là bá ti dá sí tó bá ti pín bẹ́ẹ̀ làwọn náà pín àmọ́ tá a bá wà lé ayé ńkọ́ àwọn ọmọ wa kìí ṣe tẹ́lá fún ọkùnrin ẹyọ kan lẹ́fún obìnrin méjì o ẹ̀hẹ̀n ẹnìkílẹ̀ bá nábì ó ní òun mọ̀ fún ọmọ òun ní igi làbídò yìí anábì ní sọ fún àwọn ọmọ rẹ̀ náà ó lò nìkan lòun fún anábì ní wattaqullaha wa'dilu bayna awladikum lọ́dẹ̀ bẹ̀rù ọlọ́run lọ́lẹ̀ fún gbọ́n yókù náà káríkárí ní tó fún sílẹ̀fà náà ló fún abúlatif èyí nìkan bá wà láyé tó bá ń gbọ́n wọn ní nǹkan àmọ́jọ́ bá ti kú tí wọ́n fún obìnrin méjì nínú àwọn ọmọ ni wọ́n fún ọkùnrin kan nínú àwọn ọmọ rẹ̀ wọ́n lọ́n ṣe pín nìyẹn nínú àwọn àdánwò tó bá wa kí islam ọdún dé tẹ̀síìmù tẹ́ríkẹtì ìyàwó mélòó lónìí ìyàwó wọ́n ní ìyàwó méjì wọ́n ní ìyálé òun bímọ méjì ìyàwó òun sábẹ́ àmà dáadáa òun bímọ mẹ́jọ àbíbẹ̀sì kọ́ ìyálé lọ́kọ́kọ́ bímọ ọmọ tí ẹ ti pọ̀ ńlẹ̀ ìyàwó dé òun bímọ mẹ́wàá ìyàwó bímọ méjì nílẹ̀ Yorùbá wọn wà ní ọyá ìyàwó mélòó ló ní wọ́n ní méjì ní ẹgbẹ́ sí méjì èlé tó wà ńlẹ̀ wọ́n ní 2 million ẹgbẹ́ méjì ìyá sílífà kó kan owó àtàwọn ọmọdé méjèèjọ ìyá abdulwaris wọ́n náà kó kejì ìwọ àtọ́mọ rẹ̀ yọ kan tó bí wọn àbọ́mọ méjì tó bí ogún bẹ̀rẹ̀ àbí òṣogun ogún ti dé tí wọ́n bá lẹ́sìn tí wọ́n ní mánìtà níta orídì ogún ọwà síkíní ogún ọwà tẹ̀lé àwọn ọba aláwọ̀ máa jẹun lára wọn àtàrà àwọn jálàbí àwọn kátàlé halaki ṣé èyí tí wọ́n tún yẹ dáa wọ́n ní ilé méjì ní ọlọ́wọ́ mẹ́jọ hm, ẹ̀fún ilé kan ilé kejì ẹbọ́lọ́mọ kan nínú àwọn àdáwò tí ọba wa òun náà tún lè léyìn náà nígbàtí islam dé islam níbẹ̀ ẹ̀kọ́ lè zákàrí mẹ́tòlá hazil oun sàyàyì ẹ̀ka ẹ̀fún kálukún títí ẹ̀ ìyàwó gbàtí ẹ̀ àwọn ọmọ gbàtí wọn àmọ́ ọmọ tó bá jóbìnrin ìtàfóbìnrin méjì ìlàfọkùnrin kan ọlọ́run ti pín tí ìyàwó gbà ó ti pín tọkọ gbà ọlọ́run ti pín tọmọ gbà ọlọ́run ti pín tí bàbá gbà ọlọ́run ti sàlàyé gbogbo ẹ̀sùn àlùkùrá tó bá ti di pé ẹfẹ́ pín báyìí nítọ́kàn kù ní pé pàṣẹ́ntéèjì lẹ́ẹ̀ máa fi pín ẹfẹ́ eléyìí nídà kan ẹfẹ́ eléyìí nídàjì ẹfẹ́ eléyìí nídà kan nínú mẹ́fà ẹfẹ́ eléyìí nídà kan nínú mẹ́jọ ọlọ́run ti pín gbogbo ẹ̀sùn àlùkùrá nínú àwọn àdánwò tó wa irisu nisa'i lè akbar al-awlad kọjẹ́ pé obìnrin gan yọ wà nínú ogún tásìn nígbà bá pín bàtà tán tán pín fìlà tí wọ́n pín ilé tí wọ́n pín mọ́tò wọ́n wà pín ìyàwó ìyàwó òkú wọ́n pín fọ́kàn nínú àwọn ọmọ ipé a ti pín gbogbo ẹ̀tán wọ́n mú kàfáyá fún wọn ń ta fún ọ kàfáyá sì jẹ́ tani ó jẹ́ ìyàwó nọ́bà ma báyàwó bàbá rẹ̀ sùn tọ́lọ̀ ń ṣe léwọ̀ fún wa ọlọ́run hurrimat alaykum ummahatukum ọlọ́run gbogbo àwọn ìyá yìí ìwọ ní kẹ́ má bá wọn sùn àtàwọn ìyàwó bàbá yìí islam ọ̀padà wa sọ fún wa yìí pé yá ayọ̀ lẹ́dínà amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo la yahillu lakum an tarithun kárí ha ní túláàsì ó ní ó sì rárá kó bàtà yóò kásọ yóò sì lọ sí yàrá ọ̀kan náà àwọn ọmọ bàbá òun náà fún rẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn àti fìlà kò sí yàtọ̀ láàrin wọn àti bàtà bí bàtà ṣe ń jẹ́ ogún tí wọ́n pín lòun náà ń jogún nígbà ìsìláàmù dé ìsìláàmù ní ẹ̀gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́ asakasa ni suratul nisa aya 19 taqsimul almuwarrithi tarikatahu fi ayatihi nínú àwọn ogún kógún tàbí nílẹ̀ Yorùbá wa òun náà ní kálọ̀ kàwé àkàsódì sí wọn ní ká má kàwé orí ibú inú ìwé ni wọ́n ní ká má ṣe kíni ká má lọ lè kà káwá ní bóò ni wọ́n ṣe ń pín ogún lamẹ́ríkà bóò ni wọ́n ṣe ń pín ogún ní London bóò ni wọ́n ṣe ń pín ogún ní Japan kọ wá gbé ìwé burúkú tó kàyẹ wá torí ìwé burúkú nìyẹn kọ wá gbé wá nu fámìlì yìí torí pọ̀ kàwé London torí pọ̀ kàwé lamẹ́ríkà torí pọ̀ jẹ́ graduate ní University of eleven ọwọ́ àkàwé débi pé bí òyìnbó ṣe ń pín ogún lọ́fẹ́ gbé wá sínú fámìlì ó sì ń pín lẹ́ni muslim ọkà àbùkù lọ́dọ̀ ọlọ́ bó ni wọ́n ṣe ń pín òun náà ní kí bàbá òkú kó tó kú kọ́ wá pè lọ́yà kọ́ wá sọ fún pé kọ́ máa kọ́ kalẹ̀ lọ́yà ní kíni kí wọ́n máa kọ́ ó ní mo fẹ́ pín gùn mí ni tí má ti jáde láyé ilé tó wà ní Ìkòròyìn ẹ fún Ibrahim sẹ́rí ilé èyí tó wà ní Ògbómọ̀ṣọ́ ẹ fún Ahmad sẹ́rí ìyàwó ti kékeré yẹn bó ṣe wà yẹn ẹ ní kankan kọ̀lẹ́tọ̀ mo kórìíra rẹ̀ púpọ̀ sẹ́rí ìyálé ó ti fẹ́ pa mí ẹ fún ní kankan ah ọwọ́ bẹ̀rẹ̀ sí pín nǹkan rẹ̀ ó sì pín ó sì pín ó fáwọn ọmọ ní nǹkan tí ó tẹ́ wọn lọ́rùn nígbà míì yóò fún ọ ní nǹkan tí ó tẹ́ wọn lọ́rùn tọ́pọ́tọ̀ ti pín fún rẹ̀ kó tó jáde láyé tó sì sọ fún lọ́yà pé tó ọyá jà ló ń tẹ̀ tí bá ti jáde láyé o bí mo ṣe pé kalẹ̀ yìí náà ni kó fún ti kálukú lé ní ọwọ́ ìbá àpín dáadáa kí ni wọ́n máa dùn ogún yẹ kọ̀ lọ́rùn anábì ní láwọ̀ sóyè tàbí lè wáàrì anábì àìpín ogún sínú ìwé wíìlì wa àìpín ogún sínú ìwé wíìlì a máa ní ìwé wíìlì ńlẹ̀ ní ọ̀tọ̀ ní tá a máa ń kọ síbẹ̀ ní padà wá sàlàyé ẹ̀ láwọ̀ sóyè tàbí lè wáàrì wípé ẹni àwọn tí ó jogún ẹ bá ń fún ní kẹfà ẹ bá ń fún ní kẹfà ẹ lọ́wọ́ tó bá kú tán ni ọlọ́wọ́ bá aláwọ̀ bá pín nípasẹ̀ àwọn àfáà tí wọ́n mọ ogún pín wọ́n pín pẹ̀lú àlùkùránì nítorí wọn sì pín fún ọ náà lórí tọ́bárí kò tẹ́ lọ́rùn ẹ ṣe mùsùlùmí ìdodo al-huquq al-muta'alliqatu bit-tarikati qabla taqsimiha kó tó di pé a pín ogún òkú kó tó di pé a pín ogún rẹ̀ ọmọ ya wọ́n ní iná padà dilẹ̀ lẹ́yìn asusun jẹ́ gbogbo dáhùn kójọ yìí pátá tẹ́lifá ti bọ́ ó ti kó ń tiwa wọ́n ní tí ẹ̀mí rẹ̀ bá ti bọ́ wọ́n lákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mójútó òun ni pé kí wọ́n rí pé àwọn mú nínú owó tó fílẹ̀ kí wọ́n fi ṣètò bó ṣe padà sínú sàárè nírọ̀rùn múhùnà tó tẹ̀jì yìí sí lèmọ̀jì tí mí tẹ̀kì sí wà kẹfà ní ọwọ́ tẹ̀kì sí ní wọ́n ní inú owó rẹ̀ ni wọ́n ti mówó tí wọ́n fi ra ọṣẹ tí wọ́n fi romi tí wọ́n fi wẹ̀ ọ́ wọ́n gbomi kaná díẹ̀ torí kò lè máa rọ̀ ni wọ́n fẹ́ máa wẹ̀ ọ́ inú owó rẹ̀ ni wọ́n ti máa sọ inú owó rẹ̀ wọ́n ti mówó bàbá tó fi ń gbé nínú owó rẹ ni wọ́n ti mú owó tí wọ́n fẹ́ fi ra lẹ̀ nítẹ́ tó bá jẹ́ pé wọ́n sanwó kan nítẹ́ inú dúkìá rẹ̀ ni wọ́n ti mú torí pé lo owó rẹ̀ fún ọ ẹni wọn àsìkò tó fi kó bọ́ sí inú sàárè ọgbọ́dọ̀ kọ márùn kí wọ́n wù ọkọ̀ mọ́ṣáká lẹ́yìn náà kan sọ funfun wọ́n ní tàbárẹ́ ni tí yóò kó gbogbo àwọn nǹkan yìí kalẹ̀ ẹni tí ó san gbogbo owó yìí wọ́n ní nínú ogún tá a fẹ́ jẹyìn láti kíní láti mú kọ́mọ̀dé pé yóò ọ̀wà lójú débi pé ẹ̀rọkùnrin sáwàsọ̀ kan ìjọ máa lọ ah, ẹ má mú bẹ́ o ah, ẹ̀bẹ̀rù ọlọ́run ó ṣiṣẹ́ kò wá sí di owó rẹ̀ mọ́ ẹ̀ tó wá lè lò nínú owó rẹ̀ kẹfí sàpọ́nlé ẹ̀ wọn lákòókò tá àkọ́kọ́ mú nìyẹn tí ò bá sí àwọn ẹbí tí wọ́n gbé gbogbo kìíní kalẹ̀ tí wọ́n sáwọn mùsùlùmí ọmọ ayá rẹ kí wọ́n dasọ fún ọ nínú ogun rẹ̀ wọ́n ti kọ́kọ́ mú àkọ́kọ́ rí pé ayanju òkú asàpọ́nlé ẹ̀ àtibọ́nú sàárè ní abòmọ́lẹ̀ kòrùn sára àdúgbò ní lákọ̀ọ́kọ́ yanjú ká tó pín mú o orí mú ni kí òkú òkú kẹ mọ́tì gbé lẹ̀ kẹ máa wábi kọ́kọ́rọ́ lé owó wà àwọn mí bàjẹ́ jàmáà ẹlẹ́ẹ̀kejì dáfọ́ odùn yóò níhi mínà tẹ́ríkà kátó pínkún gbogbo gbèsè tí òkú jẹ àsánbẹ̀ ogún pínpín kọkàn gbèsè òkú lásán nínú owó tó fi ilẹ̀ tó rádẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam anábì níyàn gbọ́dọ̀ gbé èyàn gbọ́dọ̀ gbé gbèsè lọ́sọ́rùn ó lè jẹ́ èyí tó jẹ ọlọ́run ó lè jẹ́ èyí tó jẹ ọmọ anábì lọ́lọ́n fi ní mímbàrí wasiyatin tusuna bihi aw dayn ọlọ́ọ̀ni kẹ́ tó pínkún lẹ́yìn ìgbà tẹ́ bá ti yọ wàsíyà àwọn àsọ́ọ̀lẹ̀ rẹ̀ ìbámi ṣe báyìí ìbámi ṣe báyìí tẹ́ bá ti yọ lẹ̀ lẹ́yìn náà aw dayn tẹ́ ẹ yọ gbèsè rẹ̀ lẹ̀ gbèsè tó di àwọn èèyàn lẹ́yìn tí ọlọ́wọ́ bá aláà ní kákọ́kọ́ yanjú wàsíyà náà ká tó pínkún kí ló ń pè ní wàsíyà náà kí láwọn òfin tó dé àdìwàsíyà tún ìyàlá amúrú bí tasọ́rù fi bá àdàlmáwòt eh, gbogbo ẹ bá mi ṣe báyìí ẹ bá mi ṣe báyìí ẹ bá mi ṣe báyìí ni wọ́n pè ní wàsíyà ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí ẹ múnú owó mi kẹ bá ni wọ́n pè ní wàsíyà àwọn èèyàn ní tí wọ́n pè ní wàsíyà nìyẹn àwọn tabarọ ọ̀bìlìmá lè bá dẹ̀lmọ́ òtù mọ́ fẹ́ ṣe sàárà ẹbá mi àyímọ̀ ẹ̀mí lè bọ́ ẹbá ń ṣe sàárà báyìí ẹbá ń ṣe sàárà wà kí ládàá rẹ̀ ọmọ bá mi lẹ́sà tẹ̀kùsí ìmọ̀lẹ̀mìíràn kìí ṣe pé ká máa pín ogún sínú ìwé wíìlì ni wọ́n pè ní wíìlì western wíìlì ni ká máa pín ogún sínú ìwé kí lọ́yà ó sì pín àbí bàbá sìnkú lẹ́yìn gbàtàwájáde láyé tán bá a ṣe kọ́ síbẹ̀ pé kó fún yín western will nìyẹn will àwọn òyìnbó nìyẹn will islam wọ́n èpin ogún nínú ẹ̀ tí wọ́n pè will ìwé kan ni tó ní nínú ilé tọ́jú pé ọmọ kan tó yẹ kọ́ ọmọ kọ síbẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní kutiba alaykum idha hadara ahadakumul maut ọlọ́wọ́ bá ní adìsí lọ́rọ̀ yẹn fún yín tí ẹ bá ti ń fura yí pé ikú ti dé àwọn àlùfáà wọ́n ní ọlọ́wọ́ ní a ti ṣe lọ́rọ̀ yàn fún yín nígbà tí ẹ bá ti kú ń tàrà kàkọ́ ìrà tẹ́nìkan bá ti kú láàrin yín ń tàrà kàkọ́ ìrà àmúfi dáadáa sílẹ̀ alhaif ah ọlọ́run kẹ́ àwọn èèyàn jama ilé ọlọ́sọ̀lálú àwọn ọmọlú ọlọ́sọ̀lálú ilé iṣẹ́ ọlọ́sọ̀lálú ah lọ́lọ́run bá mú ẹmùdì lọ́wọ́ gbà kó láàrin wọn ọlọ́run ni ẹni bá fi dáadáa sílẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ ọlọ́run bá ní alìwàsíyà kó ṣe kíni kó se wàsíyà o lèlè wá lè dẹ́yìn kó fáwọn òbí rẹ̀ lọ́kàn èyí ò ní kí wọ́n ṣáájú wọn bọ́lọ̀ bá lẹ́wọ̀n ní ṣáájú wọn dádì mọ́mì nǹkan pọ̀ lẹ́wọ̀ ẹgbàwó yìí sọ́dọ̀ àwọn acres of land báyìí mímọ́ ní àwọn màálù báyìí mímọ́ ní àwọn dúkìá báyìí mímọ́ ní ọkọ̀ síbẹ̀ wọ́n lè akọ̀rọ̀ bíi òtún lè fẹ́ ni tọ́ bá gbàgbọ́ nínú àwọn fámílì ẹ̀ pé àbúrò bá mi tọ́jú wéyìí àbá àwọn tọ́jú ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ tó súnmọ́ bil ma'ruf àmọ́ kan tọ́ da síbẹ̀ haqqan 'ala al-muttaqin ọlọ́run ọba ní eléyìí òdodo ní fún gbogbo àwọn tí wọ́n wá bẹ̀rù ọlọ́run ọba suratul baqara àyà 180 anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì ní ma haqqu mur'i muslimin lahu shay'un yusi bihi yabitu laylatayn illa wa wasiyatuhu maktubatun 'indahu anábì ní kò tọ́ fún mùsùlùmí òdodo tí ọ mọ̀ pé ọtọ́ fóun kó wọn máa kọ wíìlì sílẹ̀ kọ́ wá ní nǹkan kan tó fẹ́ kọ wípé ó yẹ kí n kọ nǹkan báyìí sílẹ̀ o ọ wá lo ọjọ́ kìíní òrùjọ́ kìíní kọ̀kọ́ òrùjọ́ kejì kọ̀kọ́ adábìnrin kọ̀ tọ́ fún mùsùlùmí òdodo tó bá máa ti ń ṣe nígbà ọba ti rántí náà ló ti lọ lè mú ìwé yẹn ìwé yẹn ò sì ní jìnnà yọ wà ní tòsí táwọn fámílì ó tètè ṣe kí ni tó tẹ̀tẹ̀ rí nẹ́pẹ̀ ní wíìlì alẹ́bìnrin tọwọ́ ti rántí kankan ara ah! èmi àtẹnìká àmà tún dá owó papọ̀ 10 million mi ti wà ní ọ̀dọ̀ rẹ̀ yá tètè lọ́bẹ̀ èmi lágbájá ọmọ lágbájá mo fún ọ̀rẹ́ mi kẹsàlì mo fún ní 10 million àfi ń sòwò ayímọ̀ èmi lè bọ́ 10 million mi lágbádá ó jẹ mí lówó ọkọ̀ sílẹ̀ èmi náà jẹ lágbádá lówó ọkọ̀ síbẹ̀ gbogbo bá ọkọ̀ yẹn láàyà ànìdí ànìdí mọ́ta kọ̀dìm kò nítumọ̀ pé ikú ń bọ̀ ẹlòmí ò ní fẹ́ kọ ọmọ yóò ní àà ah, ṣe ṣe pé ara sọ fún un ṣe ṣe pé eh, eh, eh, màláìka kú ti súnmọ́ ìrà o ìgbà tó kú náà ló kú o ó lè kọ́ kòrò kóòkù lọ́dún tí ń bọ̀ kọjá pé ó kù seventy years tó lò láyé ó sì lò tí ó pè pérépéré ó sì lè má kọ́ pé ah ẹ̀rù ń bà mí òmùwé tó jùlẹ̀ padà òmùbẹ́rù tó jùlẹ̀ padà ó sì ń bọ́ sí ìta báyìí lọ́ba yọ̀ lẹ́ni táìsì lọ́ba fi gbálẹ̀ lọ́ba kú kò sígbà tọ́lọ̀ wọ́n ní pẹ̀dá ká máa kọ́ kalẹ̀ àǹfààní wa ń bẹ gan orí wa ń bẹ gan akisamul wasiya àwọn kan tá a máa kọ kalẹ̀ àwọn afáà ní oríṣiríṣi ni wasiya tó wájibà àwọn wíìlì tó jẹ́ ọ̀ràn àyàn tó gbọ́dọ̀ máa kọ kalẹ̀ gẹ́gẹ́ bí gbèsè tí ó wà lọ́rùn rẹ̀ má gbé gbèsè lọ́rùn o anábìrin sọ ibù dẹ́yìn anábìrin tó bá jẹ gbèsè lọ́rùn kọ́líbù mọ́ alákùn bìdẹ́yìn ni hatta yókùbọ̀ títí tí ọlọ́wọ́ bá aláwọ̀ fi nínú àwọn ẹbí nínú àwọn ará nínú àwọn èèyàn tí wọ́n tó lówó lọ́dọ̀ wọn wọ́n sàánú rẹ̀ wọ́n bọ́ sọ gbèsè ó ní máa jìyà sàárè sàárè tí ó dákẹ́ lọ́rọ̀ yẹn ìyá mbẹ́mbẹ́ o nínú àwọn ìran ìyà wà ń bẹ̀ òun náà ni ìyà onígbèsè ìyà ń retí onígbèsè ní sàárè tó bá ti wá kọ́ kalẹ̀ sọ́mọ̀ pé orí ńlá ni àwọn ẹbí rẹ̀ àwọn ará rẹ̀ wọ́n sàánú rẹ̀ ọmọ ìyá mi kọ́lẹ́ o àǹfààní ta fẹ́ rí jòkó yìí nìyẹn pé máa kọ gbèsè lẹ o má gbé gbèsè lọ́rùn o ẹni tó yáwó lówó ẹ̀ bọ́ bá ti gbó wọn lọ́rùn ó ti sọ àwọn sínú ìbànújẹ́ ó ti dáwọ́ padà lẹ́yìn ó gbé twelve million hundred million wọn ò sì nígbà àwọn wálé rẹ àwọn ọmọ ní ẹ̀ẹ́dàkùn nígbà tí wọ́n gbé lọ́wọ́ yín kílẹ̀ ìwé dà ó ní kọ̀ọ̀kan kankan ó jẹ́ wọn lówó ẹ̀dàkùn ẹ̀kọ́ ń bí ẹ̀yìn ó lé wọn yìí

kátó wá pé wọ́n gbọ́ pé o ti kú wọ́n kàn máa dúpọ̀ ẹni pé tó o kú à ten million ti lọ nìyẹn yọ dẹ́kẹ́ ti sim àmọ́ tó wá kọ́lẹ̀ owó yẹn ò ní lọ fi jẹyàn tíbi òfin pa àwọn fámìlì ẹ̀ wọ́n ní àwọn ìtọ́jú ọ̀ràn Alele lélẹ́yìn alẹ́lẹ́ àwẹ̀ ọjẹ́ àwẹ̀ àwẹ̀ ọ̀ràn kò lérí fọ́lọ́n ọ̀sán àwẹ̀ yẹn kò lérí fọ́lọ́n pé tọba rí ọ oyé tọba jẹ Ramadan tọba rí ọ tààrà rẹ wá yá lẹ́yìn Ramadan tọ́ wá gbáwẹ̀ ara rí sí yá ó padà wá kú wọ́n bọ̀ san ó torí gbèsè lọ́rùn rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa eléyìí làwọn alwasiyatul wajiba agbọ́dọ̀ kọ́ sílẹ̀ torí pé dandan ni kábọ̀ kó lọ́rùn alwasiyatul mustahaba àwọn èyí tá a fẹ́ afẹ́ ní kẹsàn-án náà yàn هنا التبرع في سبيل البر بعد الوفاة كالهبة للخادم أو لصائب من أصحابك kọkàn wo ọmọ ọ̀dọ̀ mi ti ń bá mi ṣe wàhálà látijọ́ yìí tájọ́ ń ṣe wàhálà tájọ́ ń lọ tájọ́ ń bọ̀ dírẹ́fà mi ti ń dààmú látijọ́ yìí tájọ́ ń lọ tájọ́ ń dààmú ayémọ́ ikú lédè mo sì fẹ́ ṣe nǹkan ládàá kan fún sọmọ pé èyí sọ̀rọ̀ yẹn lórí ẹ torí ń gbé oṣù rẹ̀ àbí àmọ́ ó wò lẹ́mìí kan fẹ́ dá lọ́lá lórúkọ wáyé kọ́ọ́lẹ̀ torí olèkútá káwọn fámílì olè àwọn títà àtàmọ́ ṣiṣẹ́ àwọn tí ń dààmú níbi iṣẹ́ rẹ̀ olèkọ́ kalẹ̀ pé dáfà ayémọ̀ èmi lè bọ́ ẹbá fún ọ ní ibáyì eléyìí ni wọ́n pè ní àtàbọ̀rọ̀ ọ̀ lẹ́yìn náà ó lè wo pé ah èmi náà fẹ́ máa gba aládá lára owó mi káwọn tí ó dogun tó dogun ẹ̀jẹ̀ mi náà fàdí ẹ̀yọ kí n fi kọ́ mọ́sálásí ọwọ́ àkọsíbẹ̀ pé ní dákẹ́ báyìí tẹ́ bá ti gbọ́ ẹ̀kọ́ mọ́sálásí ńláńlá kan jàǹkó fún mi ó ní twenty million naira ọ̀rẹ́ mílíọ̀n tó kù ẹ̀ máa pín lára rẹ̀ ọ̀ lágbára afro bèèrè ẹ̀ máa gbé bọ́ọ̀ oní one million oní eight thousand bọ́ọ̀ six fifty ẹ̀ máa gbé kànga ẹ̀ máa ti gbé ẹ̀tá ẹ̀ máa ná yòókù gbogbo èyí tó fi kalẹ̀ yìí náà sọ́dọ̀ kàjáríà ọ wà nínú sàárè ládàá ó sì máa bọ́ nítorí ẹ̀ká máa kọkalẹ̀ ní o lẹ́yìn náà ẹ̀bá mi kọ ilé kan ilé yẹn wákàfún ni ilé yẹn tẹ́ bá ti gbogbo rẹ́ǹtì rẹ̀ ẹ máa fi sanwó ìmáàmù mọ́sálásí wa ẹ máa fi sanwó àbá àti kọ́mọ́ kóra àwọn àbá àtàn jíjọ ọlọ́wọ́ bá ẹ máa fi sanwó sun wọn wákàfún ni òun ló ní àmọ́ èrè tó bá jáde ń bẹ̀ kó máa jẹ́ kíni kó máa jẹ́ sàdákà járíà anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ọgbẹ̀ wa ló ń gbẹ púpọ̀ anabi nìdá mátàbùn adam nǹkan tàánú amadu ilẹ̀ min salat tọ́mọ̀ yẹn bá ti jáde ilé ayé kò lè ríṣẹ́ eré kan ṣe má àfẹ́kan mẹ́ta ní ládàá rẹ̀ ní máa bá nínú sàárè sadaqatin jariya continue charity sàárà tó ṣe kalẹ̀ táǹfààní rẹ̀ ń bá àwọn èèyàn táwọn èèyàn sàǹfààní mẹ́ o lè kó lè jẹ́ skul ọkọ yẹ kọ́ classroom sí lóyún kọ́ mọ kàwé mẹ́ o lè da ojú ọ̀nà títí àdúgbò yín gbogbo àti mọ́tò bá rìn tọ́kadà rìn ó sì máa gba ládàá nù sàárè ẹ wá rí yẹn fọwọ́ ṣe ọwọ́ lọ́lẹ́ kọ̀ọ̀kan púpọ̀ kalẹ̀ ó ní kí wọ́n sí òkú rẹ káyé gbọ́kọ̀rọ̀ ó kọ́rùn ló a wà ọlọ́run lè máa àbí tọ́wà lọ́lẹ̀ wọlé lọ́rùn ọwọ́ kọ̀kọ̀kọ̀ kalẹ̀ ẹ̀yọ́ bàyá mi nínú ẹ̀sìn wa ìgbẹ̀ nínú wọ̀sí ọ̀tọ́jẹ́ muharrama nínú àwọn kan dáa tó máa rà ó nípa rẹ̀ ká owó tọba ti a mọ̀ pé àwọn eléyìí ẹlẹ́sìn ni wọ́n tètè kọ́ kalẹ̀ pé tó kẹ́ẹ̀ tó pín ìtẹ́ pín ẹ̀yin ọlọ́run o àbẹ́ bá mi mú wá bá mi kọ́ mọ́síláṣí ọkọ̀ kalẹ̀ ìtọ́ ọkọ̀ kalẹ̀ yẹn ìtọ́ ni o afẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kọ́mọ́jù nínú mẹ́ta nínú dúkìá rẹ̀ kọ́mọ́jù kí n lọ jama kọ́mọ́jù ìdá nínú ìdá dúkìá anábì ní iná lọ́ha ọlọ́run ọba yìí tasaddaqa alaykum ọlọ́run ti yọ̀ǹda fún yín ọgbà yín láàyè sàrà bitulusi amwalikum inda wafatikum kẹ́ mú ìdá kan nínú mẹ́ta dúkìá yín kẹ́ fi ti sàrà síwájú ọlọ́run tí ládàá ọmọ bá yín nínú sàrè ziyada tan fi amalikum tí ó jẹ́ àlékún lórí iṣẹ́ tẹ́gbá iṣẹ́ ọmọ ìyá mi ojú ọ̀tẹ́yìn máa wo tètè yanjú ọ̀rọ̀ ara tó jáde láyé owó tó wà ń lẹ́yìn àwọn tó dogun ẹ̀ tètè wá àkàkọ́ kalẹ̀ kọ́ ọ̀dẹ̀ sọ fún ọyẹ́ pẹ́ nìkan kan gbọ́dọ̀ yí padà ẹlòmí lè kọ́ yunifásitì nínú owó tọ́lọ́ fún bí sí ń gbọ́ mi tí wò mí yí lè kọ́ yunifásitì wípé ẹ̀kọ́ àwọn àfáà síbẹ̀ káwọn káwọn tó wọ́n tó fún ọ scholarship tí wọ́n ní gbowó lọ́wọ́ wọn ọlọ́run fẹ́ lómi lọ́kùnrin àbí lóbìnrin wọ́n jáde ilé ayé tán ọkọ̀ wíìlì dáadáa kalẹ̀ ọkọ̀ wíìlì kalẹ̀ ọkọ̀ nǹkan tó dá sínú wíìlì tí ọkọ̀ tí wọ́n bọ̀ fowó rẹ̀ ṣe torí wọ́n ló lówó ẹ̀ ọ̀kan nínú àwọn inú àwọn àfáwa ó lọ lè kẹ́dùn lọ́dọ̀ àwọn ọmọ nǹkan tí bàbá wọn kú wọ́n ní bàbá wọn fi owó tó lé ní 100 billion 100 billion lọ́nà 100 kìí ṣe mí o olówó ẹ̀ pọ̀ wọ́n wá sọ fún àwọn ọmọ yìí pé bàbá yìí àmọ̀ pé olówó ńlá ni tí ẹ bá ti ṣetán ẹ má jẹ́ ọpẹ́ ẹ tètè mú nínú dúkìá rẹ̀ kẹfì bá kọ́ mọ́síláṣí central mosque ńlá kan àwọn ọmọ ojú ara wọn wọ́n kàn mọ́jú wípé àfáà ò dìde dìde mọ́síláṣí ò làwọn ọkọ̀ ọba ti jáyé tiẹ̀ káwọn náà máa jẹ tàwọn lókun ojú ọ̀tẹ́yìn máa ma yá mi ò ṣe nǹkan fún rẹ o kó tó jáde láyé o bí pàdé bá ṣe máa bàbá kan tó wá ń bẹ bàbá yẹn òun àtọ́mà rẹ̀ wọ́n wá jẹ́ ọ̀tá ẹ̀mọ̀ tí ọmọ yẹn máa ń pè bàbá rẹ̀ ẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ wá ní owó nígbà bàbá wá kú mọ́tò tó dáadù ní mọ́tò bàbá rẹ̀ wá lọ́lẹ́ gbé jáde bó ṣe gbé jáde ìwọ̀n lọ ìlọ ó débi traffic light báyìí àfi iná ti mú dúró ọ̀rẹ́ bàbá rẹ̀ tímátímá ìyẹn tó jẹ́ pé ahun lòun náà bàbá tó kú náà ahun ni ọmọ náà yóò sọ ọmọ dáadáa ẹwà dáwọn bàbá náà wọn wọ́n ń wúra wọn báyìí rẹ̀ bàbá ẹ̀ ní wọ́n wo mọ́tò rẹ̀ nídìí ọmọ rẹ̀ ọmọ yẹ ọ̀rọ̀ sálámà sí bàbá yẹ o ọkọ̀ wọ́n báyìí báyìí ó ní fọwọ́rí ó ní ti kú jogbo ọlọ́mọdé abẹ́ gbogbo bí o ọmọ náà ṣe dáadáa sáwọn ọmọ rẹ̀ ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ti kú mata alhimaru fawaristul mal ọ̀rẹ́ bàbá rẹ̀ ó sì bu ẹkún ìpèsè ayé yẹn náà kò jù báyìí lọ kọlọ́bí tó lọmọ lọ́bá gbalé lọ gbogbo àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti ń béèrè owó lọ́wọ́ ìlàjẹ́ tó ní òsì lọ́bá bẹ̀rẹ̀ sí fún wọn kí ni wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ ah, àmàgbà tí kú òde <laughs> tọ̀rẹ́ mi ti tó kí ni wọ́n fẹ́ ọyá ẹlẹ́bà kọ́ mọ́sáàsì báyìí ẹ e bá ń gbé iye bọ́ọ̀ báyìí ọlọ́run ló ṣẹlẹ̀ yìí ní sábàbí dáadáa fún ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Islam ẹ̀sìn tó dáa púpọ̀ ni o ànábì ni ọlọ́run bá alágbàáyé láàyè oyè kẹmọ́ ti sàárà fúnra yín tí ó máa jẹ́ àlékún lórí iṣẹ́ rí tẹ́ǹsì nílé ayé ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa wọ́n lè wọ́n sí ya surut wíìlì tàfẹ́ kọ́lẹ̀ tàfẹ́ kọ́lẹ̀ ọláwọn òfin kò jẹ́ kakọ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kakọ sílẹ̀ wasiya muharrama ipe tí n bá ti kú ẹ bá ń kọ́ chọ́ọ̀chì ńlá kan ìwọ́n ti jẹ́ mùsùlùmí ipe ìlú wa nídìí chọ́ọ̀chì ẹ̀yẹ̀ sì táwa sì ń ṣe ọlọ́run nìkan lọ́mọ ẹni tí ó là lọ́rùn <laughs> wọ́n ní ìkọ̀ọ̀kọ̀ tọkọ lẹ́yìn ẹ̀yin ọmọdé jẹ́ mùsùlùmí ẹ̀ ní ṣe kíní ẹ̀ nílò lẹ́yìn náà lọ́ba sọ fún yín pé àkọọ́lẹ̀ tí mo kọ́lẹ̀ ń pé àbúrò mi sọ ẹ̀yin náà bá sọ̀dá o bó ṣe wà yẹn èèyàn bú ni ẹ̀ní ló tọ́ba kọ́lẹ̀ èèyàn máa sokùn ẹbí papọ̀ ẹ̀yẹn tí bá ti kú kẹ́ gbé mi lọ ìlú wa ní Burkina Faso ẹ wọ wàhálà kẹsẹ̀ kẹtọ́ débẹ̀ yẹn òkúkú lẹ́kọ̀ọ́ oníkàmà oníkàmà àwọn ọmọ rẹ̀ kàmà rù lọ inú ìlú yín lóko ẹ̀sànfàrà àwọn onídáhùn torí pé yìí tí gbogbo tó bá ti takò ṣẹ̀ríà ló máa ti kọ́lẹ̀ ní dáhùn ìyá kan bàdà ó lẹ́yìn ọmọ mi ó ní tí bá ti kú tán wọ́n sí àti ẹnìyẹn o ó ní kẹ́hìn sókún mi dáadáa o káyé ọgbọ́ tọ́rọ ó ṣe kí ni ọ̀nà ọmọ ìkọkùnkùn ọ̀yá kọ ẹ̀ní dálóhùn gbogbo àkọọ́lẹ̀ tó bá ti japa ṣẹ̀ríà ẹ̀ nílò ẹ̀ sì sẹ́lọ̀ àmì tí ó bá bá ṣẹ̀ríà mu ọlọ́run ni ẹni bá yí padà yọkàndínlú yọ lẹ́yìn náà àwọn ará àta sàárà tó fẹ́ ṣe bọ́ọ̀wò kànga àti mọ́sánsá àwí náà kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́tàlá tó bá ti jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe dédé èyí tí ìdá kan ń páká ó ti àbí kọjá pé nǹkan yẹn ẹ lè ṣe láàbọ̀ ẹ ní ṣe ni torí pé bàbá ò lè mọ sàárà ṣe ta kí ìyà kọ́ máa jẹ àwọn tó fẹ́ jogún àwọn ẹbí tó filẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam lẹ́mọ̀ hadara Sa'da ibn Abi Waqqas

khairu min an tada'ahum alatan yatakaffafuna an-nas olóore fún ọdún kó fi wọ́n lẹ̀ kọ́ wá kó gbogbo dúkìá rẹ̀ jáde fáwọn mùsùlùmí káwọn ọmọ rẹ̀ ọmọ àtàkà fáfà káf ọwọ́ kí wọ́n wá tẹ́wọ́ sáwọn èèyàn kan tó jẹun àdẹ́bì ni kó fi owó lẹ̀ fáwọn ọmọ rẹ̀ nígbà wá ní gbogbo ẹ̀ àsáàdù wá ní ìdá kan nínú mẹ́ta àdẹ́bì wá ní wàtúrùtù kẹsì sóònù tó pọ̀ àmọ́ lọ́ ń gbọ́ láàyè yẹn torí owó yẹn pọ̀ síbẹ̀ látara bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ohun tá à ń fi ilẹ̀ ẹ àgbọ̀dọ̀ ṣe sàárà ń bẹ̀ kọ́ wá ju ogún táwọn ọmọ wa ṣe kí ni àtàwọn òbí wa tọ́lọ́mọ kádàrà kọ́ alákọlọ ọlọ́mọdé aṣáájú àwọn òbí wa o ọmọ ṣàdú ẹ̀ ní o àmọ́ tọ́lọ́mọ kádàrà bẹ́ẹ̀ tọ́ wọ́n jẹ́ ń bẹ̀ ẹni bá wá yí wà sí àpadà wípé bàbá sọ ti ẹni ọlọ́mọ bá ní pé bọ́ọ̀ kọ́ bọ́ọ̀ ni mọ́sálásí kọ́ mọ́sálásí ni táwọn fẹ́ kọ́ mansan táwọn fẹ́ gbé ní bàbá wa ń sọ̀rọ̀ central mosque wọ́n ní ká fún ìmáàmù lòun ìmáàmù kẹ̀ lọ́kàn máàmù ọlọ́run yẹn bá yí padà tó sì kọjá ayé ta ní kí wọ́n fi sàárà fàyín nàmà ìsìnmọ̀fọ́ alẹ́lẹ́tẹ́ yóò bá dìlú náà ẹ̀ṣẹ́ ti wà lọ́rùn gbogbo àwọn tó bá yí padà nínú ńlá àṣẹ̀nù ní alim ọlọ́run gbọ́ gbogbo wọn mẹ́rin sẹ́mẹ́tì òun sì mà òun nímọ̀ nípa gbogbo wọn sọ́tùlù bákọ́rá ayáwá 81 ayọ̀ algeri bàbá olówó ìyá tọ̀lìgẹ́níyà ìyá olówó tabarra'i kọ́bílá fawati awan ẹ̀dẹ̀dẹ̀ kọ̀ǹkálẹ̀ o ẹni tọ́nà bá kẹ́ wọ́n náà tó ní púpọ̀ ẹni wọ́n bá tó nínà ẹ̀dàkẹ́ bá rìn àgé mẹ́fà sí mọ́sálásì sàkùnkẹ́ wọ́n náà sílẹ̀ ní ìwúwà tó máa lo àgé yẹn dáadọ́ máa bọ́ nínú nínú sàárè ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa bàbá kan ọ̀sálàìsí lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa bàbá yẹn ọkọ̀ lé ọwọ́ akọ mọ́sálásì síwájú lé gbogbo àwọn ọmọ rẹ̀ pátá oyé kiri yóò ní wọ́n lẹ́yìn bí ọdún márùn-ún wọ́n láwọn fẹ́ talé fún àwọn tó fẹ́ kọ́lé epo àwọn sì fẹ́ tà papọ̀ mọ́ mọ́sálásì ilé tí bàbá ṣe wàhálà rẹ̀ kásẹ̀ pé wọ́n tà yẹn wọ́n láàdá mọ́sálásì tó máa bá bàbá nínú sàárè wọ́n ṣe wòó ṣe fún wọ́n tó gbé bọ̀sẹ̀ nílé yẹn náà àgbà àwọn ta wọ́n ta ilé wọ́n ta mọ́sálásí àwọn ọmọ àgbákò bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa irú àwọn yẹn ń ṣe kò sí àánú bàbá wọn lójú wọn ẹ̀pin ogún ẹ̀pin lé mílíọ̀nù ni wọ́n ta lé o kẹwàá fi mọ́sálásí yẹn lẹ́wọ́n sì kó ń kó lọ́wọ́ yìí náà ni o kẹsì wọ́n fi mọ́sálásí yẹn lẹ̀ kí ládàá tẹ́ ọmọ bá bàbá yín kí bàbá yín náà mọ́ ní kankan jẹ nínú sáré wọ́n sì ta gbogbo ẹ̀wọ̀n pin irú àwọn ọmọ bẹ́ẹ̀ fọlọ́hún ọmọ sábà yí wọn padà sí dáadáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ṣòro tó tẹ̀sí mi lẹ́rẹ̀ tábà fẹ́ pin ogún ó láwọn mọ́jẹ̀mú kankan tó pin alákọ̀ọ́kọ́ àtàkùkù mìmọ́tìlì mùwárìrì akọ̀kọ́ sùọ̀ pé ẹni tá a fẹ́ pínpín rẹ̀ ó ti kú fínfín ọmọ ìyá mi ọdá o <laughs> ẹgbẹ́ lọ sí fítù kan fún lábẹ́rẹ́ yọ́nà ọ̀rọ̀ padà bẹ́ẹ̀ bá pin tọ́wọ́ yájú ẹ̀dá gbogbo ẹ̀ padà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àtàkùkù mìnìhàyàtìlì wárìsì ìmọ̀ntàkọ́bìlà fún láàyè rẹ̀ sòhò kárí pé ẹni tó fẹ́ jogún ọ wà láyé nígbà tí ẹni tó fẹ́ jogún rẹ̀ kú ẹ̀gbọ́n nítorí pé bẹ́yẹn bá ti kú síwájú ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ kú kò lè jogún ẹ̀ má bàbá wà láyé ọmọ kú àbí sẹ́mi kọ́mọ́ ti kú nígbà bàbá wà láyé bàbá wà kú ọmọ tó kú síwájú bàbá rẹ̀ kò lè jogún ọ̀rẹ́ ẹ̀ nítorí pé ẹni tí ó jogún yàn oyé yọ wà láyé nígbàtí ẹni tí ó lógún ṣe kí ni tó ti kú lẹ́yìn náà al-ilmu bis-sabab al-muqtadi lil-hirth ìdíwò ló fi jogún ìyẹn náà agbọ̀dọ̀ má ìdíwò ló fi jogún àwọn àdí tí máa mú yàn jogún àwọn afá ka torí àsìkò mi alákọ̀ọ́kọ́ náà ní kẹ jẹ́ bí ọjẹ́ bàbá rẹ̀ ọjẹ́ ìyá ẹ̀ bàbá bàbá ìyá ẹ̀ lẹ́yìn náà ọjẹ́ ọmọ àbọ́mọ ọmọ lẹ́yìn ọjọ́ máa yá alùsùlù làwọn bàbá yẹn alùfòrò làwọn ọmọ alhawashi òun náà ni àwọn ẹ̀gbọ́n rẹ lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn takalẹ̀ yìí ẹbí ni wọ́n jẹ́ ẹbí ló jẹ́ kí wọ́n lẹ́tọ̀ sí ogun sẹ́wádìí máa ń ṣe wà yẹn ee wọ́n máa ń gbéra wọn kan o látòjúwe wọn fún kékeré alhajib hajib hariman wa hajib nuqsan sẹ́rí tí ọyẹ ọmọ ọmọ ọyẹ ibùnú ibùnú múdìlì fil ibùnú bàbá rẹ̀ kú ìwọ lójogún ẹ̀ ọmọ rẹ̀ ò lè jogún bàbá rẹ̀ ìwọ ti dí ọmọ rẹ̀ lọ́wọ́ ẹ̀yọ́ màá yá ni abul ab eh, múdìlì fil ab bàbá bàbá rẹ̀ kú ó yé bàbá rẹ̀ ń bẹ láyé ìwọ ò lè jogún torí pé bàbá rẹ̀ ń bẹ ní ilé ayé <laughs>

fókù oníṣẹ́ kankan mọ́mọ́ máa mú sọ pé ẹgbẹ́ wá sí kí ni ó kú tó ṣé bàbá yín bẹ láyé ìyá yín bẹ láyé àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin ọmọ rẹ̀ lọ́kùnrin ní ọkùnrin ó wà láyé ṣe ní wà búrò ó ní lọ́jẹ́ ọ́sàdúwà sí lọ́pọ̀ ìdá òun dọ́mọ̀ wá jẹ́ àti nǹkan ẹgbẹ́ òun nǹkan ẹgbẹ́ òun àwọn kan jò ní wọ́n sì kójọ àfa àkàlókù lẹ́kọ̀ọ́ wọ́n sì kójọ gbogbo àwọn àbúrò wọ́n làwọn fẹ́ talé àfa mo ní kí ló dé wọ́n làwọn fẹ́ jogún ẹ̀ ní ó bímọ ọkùnrin wọ́n níbẹ̀ ni bàbá mi ìyá mi wọ́n níbẹ̀ ni kọ̀ọ̀kan yìí ọ̀kan ti gbé mọ́tò rẹ̀ tó lẹ́lẹ̀ lẹ́ta ó ní àfa àkóso di pé ó kú àfa promise pé wọ́n dáhùn lẹ́kọ̀ọ́ ipe òun afẹ́ fi mọ́tò yẹn wọ́n fẹ́ fi dí àdéhùn tó ṣe fóun tó wọ́n lọ́wọ́ fún mọ́tò lọ́wọ́ fún ló ṣe jẹ́ pé gbogbo ọ̀kálẹ̀ mímọ̀ nípa ogun káwọn àwọn anájú sí tí ò ṣe kí ni ìjọ kàwọn akáwọn àwọn ọlọ́run torí ẹni bá ti ogún ológun yọ wọ̀nà nígbà míì sì ní ọgbà tó pọ̀ àmọ́ tí àwọn nǹkan bá ti wà níwájú òun ní fún tọ́pọ̀ mọ́ wọ́n fọ ní kékeré kékeré wọ́n fọ lágbèjì ọlọ́run ní wọ́lẹ̀ àbàwọ́ ìlì kúlẹ̀ wáhìdì ọmọ sódùs ọlọ́run bá láwọn bàbá àtìyá wọ́n gba ìdáka nínú mẹ́fà ní màtàràkà nínú tọ́mọ wọn fi ilẹ̀ ní káàdà láhùn wọ́ládùn tí ọmọ wọn tọ́ bá bímọ ọkùnrin fàyín lámúyẹ̀ kún lọ́wọ́ wà ládùn tí ọmọ wọn bá bí ọkùnrin kọ́ ó wà nísàwọ́ àbàwà o táwọn òbí rẹ̀ wá jogún ẹ̀ fálẹ̀ omi ìsúlùsù ìyá rẹ̀ ọgbà ìdá kan nínú mẹ́ta ó ti pọ̀sí àbẹ́kọ̀ sí nígbà tí ó sọmọ tọmọ bá wọn kọ́ ọgbà ìdá kan nínú mẹ́fà ló ṣe jẹ́ pé nígbà míì ó gbà púpọ̀ àmọ́ táwọn kan bá ti ń bẹ wájú rẹ̀ ó nígbà tó nǹkan máa gbogbo ẹ̀ ló ní ìdíkalọ̀ lè wádìí ní eré ẹ̀ ká sì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí mamu yẹn jogún àníkà òun náà ní kẹ́ jẹ́ ọkọ àtìyàwó níkà àtẹ́sẹ̀ yẹn òun náà ló mú yín kẹ́ jogún ara yín tí níkà bá ti túká ọkùnrin ò lè jogún obìnrin yẹn mọ́ obìnrin yẹn náà ò lè jogún ọkùnrin yẹn mọ́ ẹ máa rí èèmọ̀ nílẹ̀ Yorùbá ọkọ rẹ̀ àná tí wọ́n ti kọ́lẹ̀ tó ti ṣe ìdà tó ti kú yọ́bọ̀ tó padà dé yọ́wọ́ àjòkó yẹ́rọ mẹ́sọ̀gbọ́n àmọ́ wọ́n bèèrè pé ìyákílẹ̀ wà àníyàn ọkọ̀ wọn àdáni òun bímọ fún ọba àgbẹ̀fẹ́ ìdógún mú òun lè jogún rẹ̀ máa wo àwọn ọmọ rẹ̀ lókùn tí ó jogún wọ́n lè wá fún wọn nínú tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá jẹ sẹ́rí ẹni wọ́n kọ́lẹ̀ tí wọ́n kọ́lẹ̀ pé ìfẹ́ ọmọ tí máa ṣe ìdà lọ́wọ́ tí ó ti parí ìdà tọkọ bá kú yóò jogún tó náà bá kú ọkọ jogún ẹ̀ torí pé kò ti parí ìdà ìbá jẹ́ tọ́lá alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ tẹ́tẹ́ wọ́n jẹ́ pé wọ́n ti kọ́lẹ̀ kẹta àtàlákò bá ìmú ọkọ̀ lè jogún ẹ̀ tọ́bá kú òun náà lè jogún ìyàwó rẹ̀ tíyàwó rẹ̀ náà bá ṣe kìnnì tíyàwó rẹ̀ náà bá kú tọ́ àbẹ̀lọ́wọ̀n aláàkọ́lọ́mọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹta kí má gbàgbé àrík òun náà ni ìjẹ́rú sayid olówó olówó ẹrú yẹrìtú ní mọ̀tọ́kọ̀wò tọ́bá tú ẹrú lẹ̀ tó túlẹ̀ pé òun túlẹ̀ kọ́mọjọ́mọlábí ó lè jogún ẹ̀ àwọn nǹkan mẹ́ta tí máa mú ìyàn jogún nìyẹn mọ̀ wá ní ọ̀lẹ́ èrè àwọn kan tí máa ń ṣẹlẹ̀ táàfi ní fún yàn ní one naira one kọ́bọ̀ a single pen táàfi ní fún àwọn náà mọ̀ fẹ́ káyé àríkú ọba jẹ ẹrú àdáàbùdó láyẹrí tó sọyídà o ẹrú ò ní jogún one pin báyìí lọ́dọ̀ olówó ẹ̀ tó rẹ́rù ní kí sọmẹ́ ẹlẹ́ẹ̀kejì alikọ́tù òun ni kí ọmọ ọkọ̀ bàbá ẹ̀ ó fún bàbá ẹ̀ lábẹ́rẹ́ ikú ó yin bàbá rẹ̀ níbọn ó po májèlé sínáfà sínú amala. O bù síráìsì àtọ́bẹ̀ bàbá mú baba kú tá a bá ti mọ̀ pé ìwọ ìyàwó lọ pa ọkọ ẹ̀ ò ní dogun ẹ̀ tá a bá ti mọ̀ pé ìwọ ọmọ lọ pa bàbá ẹ̀ tá a bá mọ̀ pé ìwọ bàbá lọ kọ́ mẹ́ torí owó ọlọ́gbà ẹlẹ́mìí àwọn aláìmọ̀kan yóò sì torí owó yóò sì pààyàn lẹ́sàrí kọ́tìlì mìíràn anábìyàn tó bá ti pààyàn ẹ̀mọ́ fún lógún òṣì tó fẹ́ kánjú ní òun náà ló ti ṣe kíni òun náà ló ti ní ẹ lẹ́yìn náà ìtìláfù díì òun náà ní kẹ́sìn ọ̀yàtọ̀ láàyè lẹ́sìn ní mùsùlùmí káfíra wọ́n ní káfíra ní mùsùlùmá ànábì ní ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kò lè jogún kèfèrí bàbá rẹ̀ abọ́gibọ̀pẹ̀ ìyá rẹ̀ ti ń ṣe ọdún ọ̀sùn ò lè jogún ẹ̀ òun náà lè jogún ẹ̀ hadisi àwọn afáfà mọ́ra wọn lọ púpọ̀ ìpé aṣẹ ìgbọ́ pé kèfèrí ò lè jogún wa èwo tàwa tí a ní jogún ẹ̀ àwọn afá kan dáhàbàlì jùmúhùr jùmúhùr ulẹ̀mà ọ̀pọ̀ àwọn afá tí wọ́n pọ̀ jù àwọn lọ síbi pé bá bẹ́ẹ̀ náà ló sọ rí kálífì bá máa pàtàkì ẹ̀sìn nínú sẹ̀mí wa tọ́ba ti di kiri ọmọ bàbá rẹ lọ́wọ́ òní jẹ́ wá náírà tọ́ba jẹ́ ọwọ́ náà lọ́wọ́ kún ìtọ́ fẹ́ wọ̀ tẹ́lẹ̀ lábẹ́ ìjọba ṣẹ̀ríà oye wọn ní fún ní wá náírà tọ́ba ti di kiri ọmọ bàbá rẹ lọ́wọ́ àtìyẹ́ gbogbo ẹni tọ́ba ti lọ́wọ́ sí Islam ma ọkọ ni ìyàwó ni kò ní jogún Muslim wọ́n sì ní Mùsùlùmí náà ní jogún káfẹ́ àwọn àfáà àwọn lọ síbi pé mùsùlùmí lè jogun káfìrì tí ó bá jẹ́ káfìrì tí ń bá wa jagun in kana káfìrì ghaira in eh, harbi yarithuhu ọmọ lè jogun bàbá rẹ̀ tó jẹ́ kiri yóò àbọ́ jẹ́ kèfèrí tí è ṣe kèfèrí tí ń bá mùsùlùmí jagun tó wọ́n dé tí ń bá mùsùlùmí jagun ní àdíṣà nẹ́bí ẹ̀ lálò fún ẹ̀rí tí wọ́n mú wọn ni pé abdullahi bin ọba yìí ó kú àtàwọn kèfèrí kan nínú àwọn mọ̀náfìkì wọ́n wá mọ́sálásí àmọ́ ànábì mọ̀ pé mọ̀náfíkì ni wọ́n ọlọ́run sì tọ́sí ni wọ́n fà nàbì àwọn tá a wí nígbà wọn kú àwọn ọmọ wọn jogún wọn ànábì òsì ní ká wọn jogún ànábì sì mà nínú pé wọ́n kàn darapọ̀ wọn wá ní wọ́n ṣe mùsùlùmí ìtumọ̀ ni pé wọ́n fa burú ṣe wá wọn jáde lólógún sí wa wọn jáde lólógún tó ọ̀rọ̀ méjì táwọn afa sọ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí afa wa mọ̀ asùnkùn jẹ́bẹ̀ ni àwọn náà sọ Muawiya afa wa Muawiya wọ́n sọ ẹ̀dá àwọn náà lọ́bẹ̀ yìí pé bàbá rẹ̀ tó jẹ́ kèfèrí tó wá jẹ́ pé kìí ṣe ti ń bá ìmùsùlùmí jagun ó lè jogún ẹ̀ àmọ́ èyí tó fi hàn lọ́kàn balẹ̀ ni pé kéèyàn mú ogún yẹ kéèyàn lọ́lẹ̀ fèsì sàárà ó fi hàn lọ́kàn balẹ̀ ọkọ̀ ogun bàbá kò níjó wéṣítì oníjó wọ́sọ̀nù ni ọlọ́lẹ̀ fèsì sàárà ó fi sàánú àwọn èèyàn ẹni wá mú àpèjúwe bíi méjì péré wá nínú àwọn bá a ti pín gún tọ́lọ́ ọlọ́wọ́n bá ní walakum nisfu ma taraka azwajukum ọlọ́wọ́n bá ní ẹ̀yin ọkọ gbogbo táwọn ìyàwó yín fi sílẹ̀ ìdajì ní títí yín in lam yakun lahunna waladun tí wọ́n bá lọ́mọ fàyín kana lahunna waladun àmọ́ tí wọ́n bá lọ́mọ wọ́n bẹ sí méjì kó dájú ọmọ lọ àwọn ẹbí rẹ̀ ó dé onírọ́ òní mo ní dájú ọlọ́run ló pin bẹ́ẹ̀ ṣọ́ọ̀tù nìsà àyà 12 àmọ́tẹ́wẹ́ ní ọmọ mélòó lẹ́gbà wọ́n dá sí mẹ́rin ẹmú ìdákanu mẹ́rin ìsàn kó ti reduce nígbà tọmọ ti ṣe kí ni tọmọ ti ni wàláhùn narúbọ̀ ọlọ́run bá ní èyí ó mú dákan nínú mẹ́rin mímá taraktum nínú táwọn ọkọ yín fi sílẹ̀ ńlá mi yẹkùn lẹ́kùn wọlé ọlọ́run ní ẹ̀yìn wọ́n gba ìdá kan nínú mẹ́rin nínú tẹ́ fi sílẹ̀ tẹ́ bá lọ́mọ fàyín ká ara àdàkó mú wọlé àmọ́ ti lọ́mọ ọ̀pọ̀lá ń lọ tó múnú ìdá kan nínú mẹ́jọ owó ṣe kìíní ni wọ́n gbà ọmọkùnrin yẹn yọfà yókù lẹ̀ mímá tàdákùtùn nínú tẹ́ fi lẹ̀ sílẹ̀ ayé mímá àdìwọ̀ sún yẹ tí ń tó sún náà bìyà àwòdẹ yìí lẹ́yìn gbàtà ti yọ wàsíyà tasọ̀lẹ̀ kan gbèsè tí mo jẹ yọ kù àti ìdá kan nínú mélòó nínú mẹ́jọ tó bá jẹ́ pé ọba bímọ àmọ́ tí ọba lọ́mọ ìdákan nínú mẹ́rin lẹ́sìn kí ni lẹ́mú ẹ̀yẹ obìnrin ìtọ́lọ́ ní kóbìnrin ọjẹ́ nìyẹn sọ́tún nìsa àyà 12 àyà ẹlẹ́gẹ̀jìlá tẹ́yìn fámílì tẹ́ ìbájọ́ jẹ́ ẹwọ lọ́rùn ọlọ́run fún ìgbà yìí tó gbé aláàfin ẹ̀wọ́n tó gbé wọ́n jọ jìyà wọ́n jọ jìṣẹ́ wọ́n jọ wàhálà ni ẹwà lẹ́kọ́ lé ẹni tó nípa ọ̀fẹ́ ti kú ẹlẹ́ ẹni tó nípa ní ẹlẹ́ tọmọtọmọ gbogbo ẹ̀yìn fámílì lẹ́wọ̀n náà ìtọ́lọ̀ ń pín yìí tó ṣe pé tọ́wọ́ ti délẹ̀ báyìí ó lè pa àwọn àfáà ní o àwọn àfáà tọmọ ogun pín ẹ̀ẹ́sì kó ń tọ́wọ́ lẹ̀ kalẹ̀ wọ́n sì pín ti kálukúlé lọ́wọ́ ọlọ́ọ̀bọ̀ aláà ó ní ẹ̀yin ọmọ yusikumullahu fi awladikum lidhakari mithlu hadhil unthayayn ẹ̀yin ọmọ tí bàbá yín bá ti kú ní tó bìnrin méjì òkùnrin lọkùnrin kan ó ṣe kìíní ìní ọgbà sọ́tún nìsa ayẹlẹ́ ọkọ̀kọ̀lá sọ́gbọ́ kàfílà Zainab tọ́wọ́ kagiri borí pé ikú ọ̀rá ìtì ni ikú ọ̀rá ìtì kọ́ tọ́wọ́ ti dọ̀rọ̀ àpínkún ṣúrọ́tù bèsà ayẹ́lẹ́kẹ́ ló jẹba ẹlẹ́ẹ̀kọ́ kàlá sẹ́nẹ̀bù olóòlò nígbà igbó wọ́n fún bọ̀dá rẹ̀ ní 5000 wọ́n fún wọn ní 25 wọ́n fún kẹ̀kàfáyà rẹ̀ ní 25 ẹ̀yí méjèèjì ẹwà lẹ̀ nígbà igbó bàbá kan rẹ̀ bí sọ́tì ẹ̀ fẹ́ tún ti ẹ̀wọ̀ lọ́rùn ọlọ́ba aláà nígbà tó wá sọ̀rọ̀ ogun pínpín ṣe rí gbogbo ẹ̀yin tó kù tí ti dárúkọ tẹ̀yìn ọ̀jẹ̀ nínú ogun ẹ lè ka sọ́ọ̀tù nìsa ẹ lọ lè ka ẹ̀yin náà ẹ lè ṣe research ẹ lè lè ka fúnra yín tẹ́fà tẹ́fà kà tán bàbá bá ti kú báyẹ̀ panu pọ̀ kọ́daràn kan mọ́ sọ láàrin yín pé òun ò ṣe alùsùnà tó wò ìyá alùsùnà lẹ́yìn máa ń pín ogun ìwò òun kàwé ń tò òun kàwé òun fi ọ báwọn òyìnbó ṣe ń pín òun fẹ́ pín ẹ tètè sọ fún sìn kọ́ mọ́ wọná fẹ́rẹ̀ tí bá ń pin ogún bá mi ń dàrọ̀ padà sẹ́nu ọlọ́ni nígbà tó lọ́wọ́ wá sàlàyé bá ṣe pin tán ọwá sọ̀rọ̀ kan nígbẹ̀yìn rẹ̀ ọba ni lẹ́rù ọlọ́wọ́n bá ní tìlíkà hududullah ọlọ́wọ́n bá ní èmi ti pín tèmi o àlàmì ni o <laughs> wa man yuti'illaha gbogbo ẹ̀yin tẹ́ bá pín ogún tẹ́ fi tẹ̀lé ọlọ́run bí mo ṣe sọ́kalẹ̀ yìí wa rasulahu tẹ́tẹ̀lé súnà nábí bá nábí sí pín kalẹ̀ yìí yudkhil jannatin tajri min tahtiha al-anhar aljanna retí yóò ẹwà aljanna o tọ́jẹ́ pé omi ọmọ sàn ní abẹ́rẹ̀ khalidina fiha ẹ̀pẹ̀ ń bẹ̀ gbére wa dhalika al-fawzu al-azim èrè wọ́n wá ní wọ́n ní bá nẹ́bí sí pín òun pín tòun bẹ́ẹ̀ bóyá tá a da òdúdà ọwọ́ da àlà ọlọ́run kọjá ọgbẹ́ni ọlọ́run sọ́hun ó kọ́ ọ̀rọ̀ padà sẹ́ni ọlọ́run ọlọ́run yóò di kìlíwù náírà ọlọ́run bá ní ìjò náà lọ́rùn khalidan fiha yóò dẹ̀ pẹ́ ń bẹ̀ nítorí ogun tó sì pín yẹn nítorí ogun tó jẹ mọ́lẹ̀ yẹn walahu adhabun muhin ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn nínú jahannam òun ló ní o ń bọ̀ wá wọ náà èmi ọlọ́run ọba aláàtí fi yàkalẹ̀ fún mo wá bẹ̀lọ́run nínú àánú rẹ̀ àti nípadà ẹni kọ̀ọ̀kan wa kọlọmọsí wá lẹ́ni ìyàwó kọlọmọba aláàkọwọlá àánú rẹ̀ kó jágùn lẹ́mí ẹ̀sìn gbogbo àwọn òbí wa kọlọ̀n jí wọ́n sìn wá jìnà kọlọ̀n wọlá àánú rẹ̀ gbogbo aná kọlọ̀n jẹ́ àsìn àwọn ọmọ jìnà ee mọ́jà bọ́ sọ́wọ́ lọ́wọ́ lẹ́yìn gbàtà wa àwọn fámìlì wa mọ́jú wọn sọ́fà mọ́jú wọn dààmú o gbogbo ń tọ́lọ̀ ń sun fẹ́ni kọ̀ọ̀kan wa lórí ọlọ́nkọ́bà fàlùbáríkà sí abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nílùú lérò táwọ̀ yìí aṣàdúwà fún gbogbo àwọn àgbàlagbà tọ́wà ń bẹ àti gbogbo àwọn tọ́jà àwọn àfà àti gbogbo àwọn ọkùnrin lóbìnrin ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ta sí wa lórí rẹ̀ ọlọ́n falẹ̀ mímú àtàláfíà ọlọ́n jẹ́ akú dáadáa ogun wọ́n jẹ́ ó dogun lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa ogun wọ́n jẹ́ ó fògùn wọ́n jẹ́ ó fọ ìmọ̀lọ́lé ológun lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa ogun mọ́jọ dáfẹ́ tí náà lẹ̀ mọ́ yẹ yẹwa kátó kú ọlọ́run mọ́ yẹ yẹwa tàbákù láyé ọlọ́run bá aláàkọ́ mọ́sá fìyà sí ojú ọ̀nà sọ̀rọ̀tọ̀ mustaqim subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر